نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته

اعبدوا ربكم الذي خلقكم نعم أعوذ بالله من الشيطان الرجيم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء تعلمون eh, eh, alhamdulillah ini ere anaike ya sha nere oyi ya pete yani isa naika a sai roka umaru na wata ala yani on nyara ana awar ka sai ka yin alma kama ka ya ayuhan nas oyi budu rabbakum ma hauna da ya ko mori na anaika o mori hana ona wadari ya ne dera sezo dalalatu imamu malik elena ka anas ibn malik imamu darul hijra elena ka o sabainere dera shawe elai anaki abu hanifa ala tauhid rububiyya onasabe enilai komol na wa ta'ala odnobe adalehi damiti abisa saben adahunwe abi hanifa wake anna ba'da zanadika saluhu an wujudil bari ta'ala ani pa ina na ka era miri da eh, munabi kevin asma ka ime jiwe ina na ka da secularist na ka enne do ya mo na wataala ini isana so ka anyo mo na wataala ana ka ono to abisa sabe faqala lahum daka wa ka dauni na wamnene fa inna mufakiru fil amn anyele ana ka mi resona قد أخبرت عنه أني إنو بأنا كمكاي ذكروا لي أن سفينة fil البحر a ka ameke anyị epa anaghịka ọman hebete ini oku danye dakwo anwai mutajira yani osohu isire ile nyi dakwo anwa wala sabiha ahadun yuharrisuha yani sana sisohu yani enyohu ile ile nya ndawo kwa enyi onanaika esere pono wala ya yasukuha onye aida pilot onanaika ashorele wahiya ma zalik damaniya tazhabu wataji onodobe watasiru binafsiha daika onwata achenwani nwadede da ngon anyi izi oku ono mana da egango gango da ngon na palahu enyi sareme wata siru haisu sha'at bi nafsiha da ka epono ono wata ono na hene zein enyo na ka asha ngwadden da ka elenon elewe na ka la yaqulu akil enyo le fana go ana man ka ngure na abu hanifa ka ka yona fa qala da abu hanifa ka ka wayhakum oduniku hadhihi almawjudat bima fiha min alalam alulwi wa sufla yani oyi yara anaika ka ye asa sa ya ma ni yara in sana ka o inan in in hebe ba in hewete wa ma samala alaihi min al yani asana ka o ni inan ilaihi al-muhkam ana ka je lo ye pet etetere laysa laha sana enyi isana ka ye a mitan o me fabuhita al wa raja'u ila al-haf aka ila gwanne yani dewa di dure ka ye e rinu ni o de eba ne le na wa aslamu ala yadayhi de islam inu wa abu hanifa rahimahullah alayhi yani sasa wa ka ana sa on ile ne ne sana wa je kan le ne ro ama no nyepa eponon o kwanya do jo yete do wa mi me na ma onye ono asore on wa ka imam shafi rahimahullah alayhi ra ke a وقال لك هذا ورق توت طعامه واي أصنع أبي أتنا توت أنا إكا ينتسن أمي مدالي كنياوين تأكله دود إكوكول مالي فيخرج منها فيخرج منه إبرسيم دا إكا إسانا توي هون إكوكوت إكوكول مي بوي أسمان كسيل كابون يعني أشاري أيهي نهي دا أسمان كسيل كابون وتأكله النهان أهو دالي فيخرج منه الأسد daika eje ho no le do se e hoto he wata kulu shat wal bakar wal an'am oke atame umaru era ko me e ya le fatul ke he baron daika ihere no ihere maru no ya ba enwo no en he heten wata kulu de eh wiye na ka bo ya suman ke abo ya awon akona e ya le daika anyi misk anaika oto hu o ina wan daika ononi ononi se to hen Dọka abisanin isi kunyere. Dọka were e, zọb a ịnị ọlis antilope nọ n'ọya. Yani anyị misk anaghị ka ọhụụ na nwan. Dọka misk yani ilinlinyi ọbụ ịnị estuarị anaghị ka anyị anaghị ka onye na nyagwọ etetere. Dọka eji e, ada abụọ ọ akọnọnọ ọka anyị chenwere n'ewu ọ bụ owu dị anyị ọmụ na fọm ịnị ọ chenwere nọ. Ije ọda mee dọọda. yani wana sho do ha enen dai ka etrele anai nan boy asman ki momo etrele aban ani e pa inanya nan dai all o manzi to honya dai ka ago etrele anahi miska ba ononye yani o hi we kai a beso ponon abi onya onya ya len amma isa za fe to hedo bilele imam imam ahlus sunna wal jamaa isa nan simi ene ele ana wele ana ka ada hon wan we kai ha hunna hisnu hasin a hose inu mona so se inu lai tauhid rububiyya doka anyi do isana ko guwa ben da man tete mo mo le salahu bab onyo de wala munafas onyi uzaka te ana nanwa zahiratu kal fidda oke ehe han mana asma ki silba ba yani al bayda abwa abwa ben wa batinuhu ka zahab al ibris dininan do asma ki pure gold abon da ka awani nan me فبينما هو كذلك فبين هو كذلك انما نما سيا اذ انصد اذا انصد اجداره يعني ابينان دو نهان فخرج منه حيوان سميع بصير دو تهونان اسو بنايكا او ere zu shakli hasan donya tirola wa sautu mali on wanda ngola da ko yani bizali so min bayira non awi albayd on awi ajen

tak wala shaka ene ka fi anna hadha min al ibar ke ene o imani ana mane ya ani o pa wa min ayat al azima dani asiye o dan dallatu ala qudrati allah wa hadaniyati ana so o kato mo na wa taala atrinyaran ka onno wala tolaye ka ase ibada no ke adilla ana mane be ene le non bagote yeten amma e, imam ayna yani imam maliki abu hanifa imam shafi'i at imam ahli sunna wal jamaa ana bi ahmad ibn hanba da ko na ko ben ona dole ka ibn muta da ka kai eh. fa ya ajaba kayfa yasu ila oko da bohime ame ma ri o mori ona ibe kayfa ya jihadul jahid ona ka o dire an wala ma ka lenyo ame me ka wa fi kulli shay'in ala mana kene ya bi sa lahu ayatun anya se tadullu ala annahu wahidun ana ko mori ona subhanahu wa ta'ala kunyara oben de e ke manta amala hadhihi samawati fi irtifaiha orna alrele so ini samonon ini oy korahiran wa tisaiha ma fiha min kawakib alkibar asana ka oyna inu zamana ko zamo dem dem wabe wasigar abende we ana ka o zete mina sayara huna moto dure ka iran donya na zete doke wa min thawabit asana ka o man yebete anyin ira na da ba rusa asma kuma ta ba wa man kana yi jani dure ira mai mana rusa danyi anyi ana ka wani betan wa shahida hada madibi no kaifa tadur ma al filk al azim fi kulli yawm wa layla yani ehanon amme mana jisi inne obit inne ipa ana ka anyi yo inne abira ho ate ekohe dome ka oyi dobe ijani de rahobe takwa laha fi anfasaha sayrun yahusuha de ame mana yi jeshi an donye uzi onore batora anai ka uzonno aya ina na rusen wa yaskunu sakinu hama ihtilaf ashkaliha oke elena rainan derainan awale manai ka azirin rinyi ebe oke wakane wanada wakane oku anai ka o kala ka oku mani kalan anaka mazo na wa taala oko na kwara kwahonon yani ba me kinyo de dɔk wal jibalu a ah, ok ataba ana ka a ah, man sitini tesu litakarra agwido ya bete wa yaskunu sakinu hama ihtilafi askaliha ena lainan de lainan awle manaika a cheirin rinyi wele anya ah, ni china anya ni england anya ni america da wa ibili anya ni india ana wa alwaniha a cheirin de bilen rinyi kama qala ta'ala asma kama subhanahu wa ta'ala amaka ke wa min aljibali judadun alam tara an aka anka azani ebinire ka ono mori sona wa ta'ala jalla jalaluhu ono azori hi yata hon saman ijo mori sona wa ta'ala obo zori hi ono do ko ya he in isuhu anaika ye ne jemunye in atele awani mono do mori sona wa ta'ala daman ranye in ataba judajun bidun anaika anye penyinan danye ne gwatan wa humurun danye anaika o bibi abe muhtalifun alwanuha atabonon do manebe atelele ni wagarabe busul dani enan anaikaye ojojan donya ine mini eteteren yani umar bin wa ta'ala ono maneme atabenanin amma wa kane umar ro adanaika era ngwa ejani do ka atabonon to mori akan awake awibi anadaga tabakan daga wa kane we hulala tabawibi amma of recent ele discover e china e asia a nya taba na ka o mori mejuwa na yani ano ah, me asman ka wasi paint that's the paint atabo de ngura ura dan man ka wa man se paint onyi obibi onyi ele ele abo me nyi call ni ni nyi o ma e ko ga onyi call abo aba taba no me nyi call yani dan hani ki ono ono mo subhanahu wa ta'ala e mejuwa na ma wele dole ka me ele tabo bibi da me ele taba na me ele joji eja hera ta bana wa wa go a ma na nye yani pota as e video coverage na na ka o ni ko na da ro ro yani ka a ma nya ta ba na ko mo na wa taala ona ma le to sa bonon agobe do ma ma che do ye kai ai bona ta bonon se dan ada ku dare hi e ana ka wa pent wa e pent ya wa ri he yo ni kan ataba do wa pent den wa go pent an jori ha lo ni na ko le amma mo na wa taala in agobe wasu dai e mamacha agobe wasu dai e ya chetenwan ono mulyo na subhanahu wa ta'ala ono maani za tabador dacere don nore biya to irinyi o isi ko hide la ila na konto moli sallallahu alaihi wasallam aw dabe ana zo ka qur'ano non ebi onto moli sallallahu ka hu na yan yani o to awe de che hete mi ka awo no yani ka no ne si adon ko wa kai enwuri mataba na discover ka maani nyataba ana do mo na wa ta'ala Yeah, one. wa ta'ala akaba melenya in adan ate esopa ana ka ya tawa na a yani amanu nyi ile ile nyi en sopa ana ka ya muhtalifun alwanuhu atere ni wana je munye awebu ana ka ya nyi tini he ejenyi egwanyi bebu ndadu egwanyi bebu wawo egwanyi bebu joji aba menyo atere ile nyi ara ba noda alanyi bibi alanyi bodobibi alanyi bodonumo dadu dala yi wolo jin ay ko ono mo bona wa taala ono man meke atela non o manu jamu nyen kazalik da mare ya ni sofan da mo bona wa taala ya ni so muri asqala non ne inna allaha la yanzuru ila suwarakum wala ajsadakum mo bona wa taala ora cherawne ora chawne ya ni ano wolo bi wa ben o da bo wa ben anin dia wa mm san sere kulub mo bona wa taala bi ni la yaune yani aya o ni a ngwa mo bona wa taala

Ah, uh, oh, a ifani ini etesu aba mele ini sopa ana kwa mazwa na wataala o manto ile ile nyi ini isana ka isugu ano mazwa na wataala ano metuwa ile ile nyi ani ono mazwa na wataala do tosan ana soka abe ile ile nyonan yani ale wa bendure kai enyenye waka hudo abana na enyenye waka dono enyenye waka hudo wa tutalasa dure ki ijanyi enyenye do wenyo a depend uh, do hurawe ona ma subhanahu wata ta'ala ono ma ne me da to ahura hire ne yin so abesa ne ba na so kai anyu mo subhanahu wa ta'ala anato abunenen o mori ono onu kataba na na ko chete mun do won le yewen donya amba ene oituna ana ko ya ni da mere ona ndule ko mo subhanahu wata ta'ala da mere anaba mekaye azen nyangura ile fete su da oro we mu dama idha kawa nan oyan zo mori subhanahu wa ta'ala ila yonya da fete do ko ori yo do rayon ila yonon amma dure ko mo subhanahu wa ta'ala a zori o mori yo no a hoy oyan no oyan ha dure kai the process of photosynthesis oyan nyam happen this and out kilitinare da ba nye ka batalai da ba nye kai o bari ikoko ana e kai etutu wa nan onwa se mapane dan dure ki a besono ọmọ ìbọn náà wọ́n tààrà wọn náà mẹ́kọ̀ ayé ọ̀bẹ àìfànú ni ọ̀nà ìdọ́kọ̀ huwa lẹ́bí kọ́lọ̀kọ́lọ́kọ́m máa fi àrùdì jẹ̀mí ẹ̀ ọ̀nà ìbọn náà wọ́n tààrà aná ẹ̀kọ́ tọ́ọ̀ ni àbísọ́ náà ẹ̀kọ́ ìní tẹ̀sù àgbẹ̀wò aṣá ìfànú hùn ni ọ̀nà ìmọ̀lẹ́ ọ̀nà jẹ́lẹ̀ jẹ́lẹ̀ lóhùn dáàmì bìrọ̀bọ̀rọ̀ hi àzẹ́ni ọ̀nà asọ́kà láìlá àgẹ̀rọ̀hùn ẹ̀yìn mọ̀lẹ́ ọ̀sà àkọ́ni wọ̀lá rọ́bù sèwáhùn ẹ̀yìn adarí yẹ́sà àkọ́ mọ́rí sùbọ̀nà wọ̀tà jẹ́lẹ̀ jẹ́lẹ̀ lóhùn ana medure ke ono mori ono awaro ka sai toran ono mori ono awaro ka wa bandan ana ka anyire na ke hiwe ana dure ke asaya ro ana ka in qur'an ana man se enwo ere ono ana ka oshazo amma kana wa ta'ala amani rami ehahi ere ono ya zaka azana shaifa honan do man wa ta'ala da se sasa ka ehope ana man man o pozuke adanyi do ina ita adanyi do ayi wana kamao نما سنا وتعالى دك وإن كنتم في ربي مما نزلنا على عبدنا وإن كنتم وإن كنتم في ريب wa ta'ala lara sabe in aya anaman sasa omira zu meka azenere yani oiza ilirinyi ana ikono mewa ana ikai onawaro ke asaye ke wa in kuntum fi raibin ana wa ina jere kanne mimma nazalna ala abdina in oto ana ikai yecho yatai orihai fatu bi surati min misli shawe sura ana ikai enwuri mi anawel enwuri mi ana ikai onto mori sallallahu alaihi wasallam na wale shawe awale mana wadu shahada akum duwe si oni benu min duni la awale mama subhanahu wa ta'ala in kuntum sadiqin ana ka wani da dani imam eh, muhammad eh, muhammad ahmad mitwali ana mi na sharawi amma me kare ini aya na doki bada an bayan al subhanahu wa ta'ala lana akawale mana ka e mama subhanahu wa ta'ala ora me hayi kana haula alladhina yatahizuna min duni la andadan la yatamiduna ala mantiqi awele azeni anaika e azizo sa oba bile momo zona wa taala o ise gweba o kadene enebe nwe isana hi reasoning dodo se le suro le o ono iwo ni mathematics de logic yani ene use logic because e yani use logic e yani yake woro kene sisenen e woro ko chona ka wa be wala ko kanwe ku en hudu ko mori o saben wala akal de ne use royen walakinahu yatamiduna ala shahawati dunyawiya ajila yani ene ebe nwe oisa si oisha ele honon anaika ehi hobe were seman sime agowe kai anyu ore anaika e o na ago kai ele ana we ken ne hunu to yani ana ka e ene morisi we de ya so ene ya me ko wetu أمانة أوكي أراد أن يأتي بتحدي بالنسبة للقرآن الكريم ومن سبحانه وتعالى ديس كنا شابين يعني أي تشالنج أي هذا يعني إلهي كاي وارمان ما يعني إن إلهي القرآن الكريم أنا كالموجزة خالدة لرسول الله صلى الله عليه وسلم أنا موجزة أنا كوانا فولون يعني محمد صلى الله عليه وسلم حتى يثبت لهم أن الله سبحانه وتعالى فولو دو يبتعي وكاي yani umuri ana ka onon ne wana to na ban idza kana qad ja'ala al-halq kawn ijazan mahasan ana ka o mono non dobo hime ijazo ma ren ana ka mo ne re do ka sabana sabana zaje osana sabana ma ne ori ana mana zo omme azo fa inal qur'an manhaj mujiza ijazan qiyama yani qur'an don bozi o mamate mamacha na ka onye eto ana ndure ka amadu na wa ta'ala da kaka wa in kuntum fi raib ana ka ina jereka al hitab huna li kulli kafir wa munafiq ghairu mu'min oke ele onon ona ka ona be kahuri enle na ka wa meni musa oni kure ya ni bapala hu ewe ko mori li anna alladhina amanu billahi wa rasulihi laysa fi qulubihim raib awo ka azani ana ka e do yo mo subhanahu wa ta'ala aton to mori sallallahu alaihi wasallam ezeni na yenne yani oijireka huwi ananya ka enne do ka e awere qur'an موهبه من الله ومرهنا وتعالى أشهب دبوتون أنا إكا آسبا ينتو مولي صلى الله عليه وسلم بالوحي منزل من السماء إلي وحي أنا إكا إني سما إيشو أهلبن أنا لك أكي الرب هو الشاك أنا بجري كان أما أجري كان أهوي هبين أو بابن أنا لك إن كنت في الرب إن كنت في الشاك أنا إكا وإن أجري من أين يأتي هذا الشاك إذا أهلبن شاك أجري كانون والموجزة تهيت بالقرآن وبرسول صلى الله عليه وسلم أنا يعني من لايكا إيبابا بنا من كارو قرآن أتنتو مولي صلى الله عليه وسلم ما هي مبررات الشك سبي أهني أجلكنا إذا كبا هلبه ذاك والرسول الله صلى الله عليه وسلم أنتم مولي أمولي من غدا لما هيا لا يقرأ او أمك يعني أعترف تتاونيمك ولا يكتب دونيم تالن ولا يعرف بالبلاغ هذا يكاي أو ذا أنا أقصي علم البلاغه wasir alkan meja hebe na komi ina kan raban bolon yukai do nyukata an yati min di, min indihi bi hadha kalam al mu'jiz ko shabe hon wan yani on wato shabe otire naika yani on ri fasaha abi on ri balaga abi yani dai kai on tono anaika o ya ratere o nyanguka dai kai on ba mani shabe hon wan wan watan alladhi lam yasati fatahilu shu'ara al arab alladhina tamarrasu fil balaga wal lugha an yatu bi ayatin min misli ana ka ana ka aya ka beret beratan yani odobe jebin enire ame meja he aniral bawa ena ka era practice an ebe me kwanya kene be ya me polo enire balaga enire luga enire banya ngushobe apejuan donc hadhihi wahida okasan kunyabe na ka ehi se kwetwa da kai asada ni ani do wasani agwaba kaye anna rasulullahi sallallahu alaihi wasallam fala karantu muri muri mun wala dare mu ha la yakzib abadan o yake ce da walam yuraf anhu kadhbu qabla taklifihi bir risala enyo naza ko chichi to be de otono ndaza se baso ya ebe iman mojere kakai ebe iza mari ni chida da kakai ele onon omeka ejana ko ha ni lichawen bal kanu yulaqibunahu sallallahu alaihi wasallam bis sadiqil amin yani ene bana hiyo da ikele hene se yo odo ba na ka o kile da don you dot mean was dot mean yo wele do hono ban ebe awa masubunan walladhina kanu yulaqabuna rasulullah sallallahu alaihi wasallam elana mana hiyo antu mori sallallahu alaihi wasallam da man ka yo humul ladhina tahimu ene bana mare dare gwan ka ebe ana hadal qur'an laysa min indillah yani ka qur'an no se ban ebe do mori ahurabe ayusadiku rasulillah sallallahu alaihi sallam ma annas wa yakzibu ala allah yani ontono bawo na mi da da ra da ile no kaya da do bele da dai kai o mori on we cheche kun ormania aka hada mustahil asana o possible o bosi kai o ne cheche yola o ne do kono masubu ni le yola ya dai ka in le mo subhanahu wa ta'ala jalla jalaluhu idana ya masun ذاك الكلام الذي جاء به رسول الله صلى الله عليه وسلم وهو القرآن lam yakun ahad liyastati an yati bihi ok awele ka ana ka adni muhammad sallallahu alaihi wasallam o fe ana qur'an enye renyenye ananya sirimani be fatahilu ulama wal balagat al arab ena ka aya wa ka wedzinen ene e da na ka e kotere yani e, e arbawa ana me ka aida informa ohure abo ana ka wa kare chi do kure rogo nabe balla ka dure o yitin yila ka ana ka wa kare de ya wa ngode wal ilmu alladhi nazala fil qur'an akawe roye ana ke je ta in qur'an na kwani ban lam yakun ya'rifuhu bashar fi zalika alwaqt enyi aza ina ne hinu mawo ananya nwuro ya na fa kai baja nabi al ummi bi hadha al kalam mujiz da ana ka e na ko yesa e na ko ana yara ka da yara chere e ne nyo ile non ana ba ka ni bi na ka son letters yani o yara lid o yara ka dai kai ono wase ibo ponon ono shaben dok wa bi hadha al-ilm la ya'lamu al-bashar yani emuri mi ra na kai azenya da so ana kai anya eno mabo okay law jalasa ila muallim o yani ya tu piticha aw qara'a kutub aw ka o ku hadaratu qadima we e a civilization ana kai o dira dawede la qalu da yana kai rubbama istanbata minha eyara ina na otu ọhụrụ walakin na hulam ya fazari amma o kuwe ọ yara chere famin aina dahola robi ila kulobi ya na anabi ka anọ me ya eze ojire kanon anaba nwuna ya na ebe ba hurebe dokila shaka annahu dahola min lahu oyeko ona mere na ikiri odi yawen wa hose onyi huja ona loke wa bila shak lakọdụ laqad fadahu anfusahum bi annahum na yartabuna fil qur'an oke nela twasiri enwenne era muhenya nwenne kae nne ka e, e ka kae enle mojere kanu qur'an ama walakinnahum amma kanu yuriduna an yanzila ala sayyidi misadati quraish eh sikaye ayka odawide inodawide anu quraish asina sobon ne asawa ni muhammad sallallahu alaihi wasallam أنا لك وقرا قول الحق سبحانه وتعالى ريدا أيك ونمرك كاية وقالوا لولا نزل هذا القرآن وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم Amadona wata la okay aka be ko e wo ire na ko lula ire soba kaka ye wa qalu e eh, kaka laula nuzila hadha quran Aye aya ni ti alquran non ala rajulin ojo nyoro nya min qaryatain alazim in e eh, qurban e eh, wonon ya ni taifa ni maka abile odi ya be bo wanen dak wa haula murtabun lam yajidu hujja yuwajihuna biha alquran akawela na ke ya mojere kan e nenyi huji kunya anaika e nenyi musibe ko quran kare ana mdule ka ide kwa dile cheben fakolu sahir ana mdule ka ide kono ba pawen yani e, ona ka mi ba onye ile ona ka on ba pono ya dala ni ka eh ana be ke eba po man sum qur'an non nen <laughs> muhammad mi al mitwali akiza kana sahir falimadha lam antum akoba e, po man sala kai e, ile ka ona wa oda ko sha semedo no de semedo no pono no de okay wa qawlu majnun e kon wal majnun yatasarrafu bila mantiq ko na bonu bo mere o ro do le monya kene yada ko bila sabab de nyinyi we se to nyi do ne nyi kene ayo ko wa yabki bila sabab o jolele e nyi se kolele be da jolele kene wa yadru nasa bila sabab onya wure ko la na na halu to bila sabab anu lu walizalika ولذلك أقوى صنع رد الحق سبحانه عليه بقوله تعالى ana ndo mazmana wa ta'ala do wo hilewa o yi kono ka kanun wal qalam wa ma yasturun والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإنك لعلى وإنك لأجرا غير ممنون وإنك وإن لك لأجرا غير ممنون وإنك على خلق عظيم وإنك لعلى خلق عظيم الله وتعالى das seven yani min huruf al muqata nun ana ko mo wa ta'ala huwa alladhi ya'rifu bi mana ana oh, yitu mana dama wal qalam ati atere sa wa ma yasturun aisana ka atere dama subhana wa ta'ala en wo me ana ka ya me o mo subhana wa ta'ala ana wa le ya o me o to o bara wonubu ka so qur'ano eh, e be ka qur'ano no ba me ka we kuchun dama subhana wa ta'ala da ka yon to mo sallallahu alaihi wasallam ka ra nyo hutosi anaika ọdẹba jẹha ẹwọn e, tó mọni sọlọlọ alẹsàlám wàrà ilẹ so ebile anaika yẹ e, ebile dẹ wọn bẹn ọnà ndúlẹ ka yanni ilẹ ọnà nà ọjọ mọsán náà wọta ala ìjà ka dọsi kata yàn lẹlẹ ìsànà so kata ẹsẹ bẹẹ wa iná ka iná harfu tawkid wa naz dawale ma se lam almuzahala ka anayi ni la ala ọyọ ko allah nanda ki tawkid yanni uyi ni ebile anaika yẹ e, ebile bóòlù anadẹ wọn yẹrẹ sọni.

yaj'aluhum yashukun fi anna alquran laysa min indillah ana so aga ka ye quran ne hudo moribe e ka nabi muhammad sallallahu alaihi wasallam o kuwe o chelisa o yaraka den o ikuwe e le na ka e bi na o e bi che che kwara da do be suka o che che komori yani azanan enne man ni ile kunya ana lak walakinnahum humul qailuna kama yarwi lana hako tabaraka wa taala aka awila na kai ene ya kale azman ko mosbana wa taala o mesere ne be anaika onele so da ban atune ban da ka kai wa isqalu allahumma wa id qalu allahumma in kana hadha huwa al-haqq min 'indik huwa al-haqq min 'indik umaru na wasu ala a ah, so zana su ka zane ne su zai la aka yi e eh, ka e aka ka yi wa iskolu ilmi na suka kai allahun umurihi ala ka yi ere ya na ne muhammad sallallahu alaihi wasallam ana e ka an ezai zawi da ka yi ya non huda wa hurawe sabro keka da kumuri na waya wa do eh seneca awele da se famtirna alaina hijarata min as-sama zuri hilata ku ere awele da uri hilata udon awi kai shoy awi bi azabin alim o ya na ka bo cho da ngoren ono men yani abe na man ka e yero ono boran me ba ba de ji ha do bo na jugun ba ro ka ka kere no obi da omulo na america tina ida go na wa tina do diwi they don't have breathing ka ya

ana ndo mazmana wa taala yule ka aka wa kai ana kawa ina jere ka inile ana ka mimma ndazalna ala abdina inile ana ka ya sayon twai kal Qur'an non yani in lawhil mahfuz ayan tabe de daba tunni ala ijumme be ana ka osu ka shaya da ndo mazmana wa taala do chohu in lawhil mahfuz ila sama'i dunya dufatan wahida ndo ma ni shaya ngoni sama na kono guleteso umpomponya awle mna wa taala abe cho yon to moni sallallahu alaihi wasallam bi qadri min ihtijat ilayhi munasabat wal ahdath yani isana reboro isana na ile na me tule ko mo na wa do le che hete anai ka osere then awa yon ay ko mo na wa anaka ka fa qawluhu nazalna yani e cho hete min lawil mafuz bangune e same honon ubam panya awle mo na ay ko no ka ke anzala ay أنزل آيات على محمد صلى الله عليه وسلم بحسب ابتداء الحداث والمناسبة. دا كتنوي تيتي تيتي تيتي إلي أنا أنايكا أوه إلي أنايكا أوسليو أنا لكي أمر الله وتعالى أوكي يالي هاي وهذه محتاجة إلا وقفة أوكي إذن أونيك يا ياسي كانيكي فالله جل جلاله أمر أنايكا أنو تتنون له عبيد أوني أوليه عبيد وله بعد أنا أنايكا إيه أهكين kullu halqullahi fi kawnihi abidun lillahi subhanahu abe orehe anaika abe onono molito abane be orehe ya amalaika te won anaika asame enenya ngoto huruju an mashiatillahi aw iradatihi enenya huni oisho mulmuna wa ta'ala abeke isanaika osi yani awere orehe nen al abid abisana ah, mani ana kai e. o mori mes kawaze wenya mjesi hona na that's a roda winan yani dai kona wa sasan abidu be ama awel ubad alladhina tahadat muradatihim ma ma ma yuridu Allah subhanahu yani al ubad ana ana kai e. ana ko jire mu e se sere yani sana ko mo wa taala isi den na ben wenda to hone o isi ana ka enne ye hononen agobe den ne bala liyusbi ta'ina lillahi bi ihtiyarihim agoda na sa se o mo subhanahu wa ta'ala en oyni anaika enenye annahum tasawwa ma al makhurin fi annahum ihtaru manhajullahi wa tarku ay ihtiyad yuhallifu yani enen menwen tonaika o mo subhanahu den na wo oyse ya nasu kai eh, eh den na wo no den oyi nye ojo na manu ya elene haula ilubad ene bi olehen ana dule ko mo na wa taala o wa hulale en qur'an jo mo na wa taala a kala yemu ilmelene yasiru ila al ibad bi annahum salihun min al bashar ene na kulukum kuma be nalan فيقول هاكو تبارك وتعالى أنا محمد بن وتعالى أنا إكا أنو نبوان لك وإذا سألك عبادي أني وإذا سألك عبادي عني أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون Nama sana wa ta'ala oke jori ham anai ka e ahe ka mi ijen ne huse in reyam ka wa ka e ma gurata then oye gure ta monon dimi tohin ona ka oye da ijo him agwaba ya falyastajibu li ka ka enere ba um wali yuminu bi de dole me agobe enyanwe na na ka e amadu na wataala osi oyiboro jeze osi muhammad ahmad ismail al muqaddam ijanra ka ene oye kono mo na wataala ashaba ka en kuntum fi raybi ma ala abdina to ka sana be ere ana ka be iza ta'ammalahu al mu'min ijoko mori horo yashur anna almu'min lahu sultatu ulya yashur anna alquran obere kai quran onyi epazizi anaika onaba do chenwon wa ya lati tuhatibul basar anaika ase kale ya da wa quran ya unyamba ya kai quran only epazizi yawen yani anase kale ya to mori sallallahu alaihi wasallam yani enwo ohonon anaika ozere kai quran non yani waje kai hadha kalamu allah rabbul alamin be oyko mo zona wa taala rabbil alamin ana ka ona badalehi ehen ana loke anye ka azenere kai enyi shi awe ka kaka ye ere ono anaman ka on le padi jawe ana ka bi juzi qur'an ona ka qur'an ona ndo wa ka aljana ona ngora do wa ka di no waba mara bi kikene no waba kan ah wana si dalailu heira do waba kan arjeno tuwe hibe nyu nyi doka onuro non so yata meke ama wasu qur'an dure kijo wa ka le ni ule kana na yani uwa otire yoben do bon le pale din do be kalamullah do be otire yo mulhuna wa ta'ala ana dure ke wa ta'ala oika ko wa ta'ala dai ka nunul azama nunu na ka onyu ban ono ahura ze kare ija kare qur'an ayo ko jendo am azman ka am ka ka wa in kuntu bi rabbi mimma nazzalna ala abdina ana ka wa majere kanene enile e, e, ana ka ye ye chi yete yi ore hai ana ka ye ele onan ɛbɛrɛ yà ní muhammad sallallahu alaihi wa sallam ɔbɛ ɛn ilẹ̀ yìí ó mọ̀sùn náà wọ̀tá ala aná ìkónú tẹ́tẹ́ wọn ɛni ɔnà nílẹ̀ ɔnà ɔmọ ɛdó mọ̀sùn náà wọ̀tá ala níta tó lọ hàkọ́ táwọn ɛlẹ́mọ̀ àgàkà yẹ wọlé ọ̀tọ̀kọ̀ wọlé àlẹ́yìnà bàdàl àkọ́wé. ولو تقول علينا بعض الأقاويل لأخذنا منه اليمين ثم لقطعنا منه الوتين فما منكم من أحد عنه حاجزين نعم الله سبحانه وتعالى أوكاي أنبي كأن محمد صلى الله عليه وسلم أوكاي yani umar subhanahu wa were agobe ubanye onire karenye de yuzu nunu jamaa yani dallatu ala jalla jalaluhu ana so o ona o oni ya purula opona ya bikawo mori roron ọkọ ya ni kae baado la ko ire ni ze dai kiri chiawe do dawe dai ahịa do ko mori o mani kan odo ya ni be ka ire nan wọn lè ṣe oníwọ̀n tó mọ̀rí sọ́ọ́lọ́ rẹ̀ sálám tó ka àrùfọ́ mẹ́rẹ̀ ọ̀dọ́ kan náà ṣèṣe kó tó mọ̀rí wọn ní ṣèṣe yọ̀ àní muhammad ọ̀yà ní ṣèṣe yóò mọ̀rí hì dáná yìí káyẹ̀ ẹ bí lẹ́nu mọ̀sùmọ́nà wọ̀tá ala ọ̀nà ọ̀sẹ̀ ọ̀nà àkà mọ̀sùmọ́nà wọ̀tá ọ̀kẹ́ yanira àza rere ọwọ́ rẹ̀ yanira àza rukata anáyìíká ìjọ náà súnmọ̀lá yàrá yani ọ̀zẹ̀ yani blood vein anáhìí àtìrì anáhìí sanya bare mana ya de ya ne mani za de jo konya ana ka asha ji akuru akuru raina he adam do mun wa taala ka ya bo me fa ma minkum min ahadin anhu hajiz e ya ni nyoza ina una na ka e onya ngmogu ayo onya ngmo ewo ayo onya ngwo wo ka e ile ran ni ka ya me ka na na se me ka na doke were kura na akare dure ka with authority ya ne le epazi anazo oikata e yani elenon ahana horebe ahobe na kai e, bin yani omori na ka omori ya na ka ono nyuka tatere so abisa sabe reso da kare na ka na mo kare tere so ai onto mori sallallahu alaihi wasallam dai ka arana kare no ne omori na wata ala onuhu na ya na kai aya omori na wata ala izu wes ko zaji omori na mu zaji zizo yani luwena ka luwena ni banya luwena mazbana wa ta'ala ana ga kai luwena ni ai qur'ana nan yan inna nahnu nazalna dhikra wa inna lahu lahafizun inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun amazbana wa ta'ala okay yetu yaten ai tamonon an oyo eyono eyere sere ona lure ka eji sanyam kanya ama horato for about 1400 years ago ịra eche eche yi na ee ịba anyị sasa wara ịnan ọdọ onye nwụ dọtọ ọdọ onye nwụ jọ ha waya kwesiwo sili tọ ẹnna ẹsẹ lẹ ọ ahazị ẹsẹ pata ọya dọsị kẹsịrọ tọ iri waya ịnara ẹkẹrẹ a baa ka ahụ ka ẹzọ sị pata tọ ịzọ yani ka a oh, watasashuruna bi anna hadhihi alquwa fi kalami Allah subhanahu wa ta'ala ubele ka ile ka anai ka onyu katai inile yuko mo subhanahu wa ta'ala anai ka onu chetemu ana dule ko mo wa ta'ala daga ko kuntu fi raibin mimma nazalna ala abdina anai ka wa ina jire kanini anai ka ahiyan in isanai ka ye chete yari hai yani muhammadun sallallahu alaihi wasallam anabi anni muhammad umuri amengola dale mo haya wa dhakarahu na fi isharatu ila rasulillahi sallallahu alaihi wasallam o kida mo taman idan anasu kai ilanan on to moli a kan fil qur'an in qur'anul karim bi unwan al ubudiyya da ki address anasu ya title anasu ya onabi al ubudiyya yani al abd so ka hiya ashraful maqamat onabi udi ana ikono ne ba ka wabe abdulillah wa walihi yo molihi asubarihi shaitan asubi abdu tagut asubi abdu dinar orhi dinari orihi dirham ọrịghị dọla ọrịghị naira yani ka wabo orihi omori subhanahu wa ta'ala ana ka omori na so ila anna ashrafa dọka anna sharfu innama huwa bitahqiqihi al-ubudiyyati lillahi tabaraka wa ta'ala ka isena banye yoda ana ozoza do kumi do boro do na ka onyi gigirima ejo wa ejo wa ko bi wa ta'ala ɛrɛdzi wa gbɔtsi ɛrɛdzi wa gbɔtsi rɛ ɔ wa mɛlɛ anayi ka ɔdzɔ nye ɔnɔmɛ ndɔke ɔnɔnɔbi aha anayi ka ɔnibani hu wɔmi sawa hedi ma dza afɛlɛ srɔɛ ɔke ene esanayi ka ɔyibenu eyrɛ ɔnɔn ka anɔmɛ ɔnɔbi ayɛ anayi ka ɔbɛ infatol srɔɛ ɔnɔmɔ sɔnna wa taala ahyɛ wɛ ka subhana lɛvi bi abdihi lɛyla min almasjid alharam. subhana رابع بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إن إنه السميع البصير ọmọ sọ náà wọ́tàlá ọkọ̀ nínú ọ̀nà anáìka ọ̀ṣọ́ húrèhì ọ̀ṣọ́rí yàní ọ̀ṣọ́rí hàn ẹnìlá hàn hàn ní masjid al-haram yàní kaaba ilẹ̀ masjid al-aqsa náà wọn ní malasha náà ẹ̀ka ọ̀yọ́ jerusalem lọ́mọ sọ náà wọ́tàlá malasha náà alẹ́bí barok náà hàn lẹ́hùn anáìka yàrá mi barọ́ka yàrá mi rẹ̀ sọ́ọ̀lá ẹni malacha oh, na oyinu yahudi ina ma kare mulya na do to hore wa bo jama to na wa taala oisha oni mani sha anaika malacha nan ila swaida albarka ona kara linuriyahu min ayatina agodi asizo nto mori sallallahu alaihi wasallam ene asiya ile ile ni anaika umamacho mori na wa taala ka engigirima agodi ameka ye oye jama to na wa taala lakinnahu huwa samiul basir onto moriana omoriana jala jalaluhu huwa sami'un ana albasir daika oire anawin ani asan wana mas wana wa taala wana ka fi maqam al isra in monaika onto mori sallallahu alaihi wasallam asami isra wal mi'raj o hor makana ngo masjid al aqsa da se wa shawa hele wa fi maqam dawa in lai oire da ndo mori wana wa taala ijo mori wana wa taala ijo le jiwon to mori sallallahu alaihi wasallam daika ore he ore se ana wa yakuna ma subhanahu wa ta'ala a ah, kan satul jin ka annahu lamma qama abdullah wa annahu lamma qama abdullah yad'uhu kadu yakununa alayhi libada ama subhanahu wa ta'ala akbar ta'ala yani lamma amuna mona ka o oh, se kwete enabe abdullah yani olihi o yadu uhu dahio ọmọ akusala yani arijanwani ni deya ehi mọmọmọ tarakara ya nasa saka kul innama adu rabbi kai wa kai ẹmẹ bana hi umar mana wa taala anaba adarihim wala ushriku bihi ahada ẹnyi sẹnyẹnyi anayika ye maa si gomori hiyo no yani oyehe ọnụ mmanụ na ọnụ mmanụ aka daaba ọnụ duma na ere mne nan yani kọlọ ni mame awale mmanụ dọka awa ke wọn tọmọli sallallahu alaihi wasallam kul inni la amliku lakum darran لا أملك لكم ضرا subhanahu wa ta'ala kaya wa kaya e wonto mori sallallahu alaihi wasallam wayanyu ka tatora wa ile so wayanyu hina tora wa ile so oyem kwan kada tuwa abeka oyeboro wa jode e ba mazmana wa ta'ala osi نعم لك قل قل إني لن يجيرني من الله أحد ولن أجد من naam ka ayi wa ka a ɛɛnyi adɛnyɛɛnyi ana yi kɔmɔdu na wataala ɔdisa yi ka ɔnɔ soyaro ɔnɔ kɔ kata yɛn ananyan hwaw honu ananyan ni bɔ na wataala ina nyɛɛnyi yanni dɛlɛ ana ka meere ɔyɛlɛ ɔnɔ na wataala ka anyi oguba anyi ahɔtɛtɛ ana ka ɔdɔ anyi ɔyɛlɛ ɔnɔ. أنا لك إلا بلاغ من الله إلا بلاغ من من الله وعباداته ومن يعص الله ورسوله فإن له

yandoke osoro non yani ahono mo subhanahu wa ta'ala ono hiyo yani maqamu dawa ana kikada aljini yazdahimun alayhi yani o woche azil janwan ne de hanengo tabako fa ko tabakat yani dala ni e, enyi ila sasa emeska na wa ila ana ikonto mo sallallahu alaihi wasallam aka wa hadha fi maqami dawa tabako sa non be ana kai onto mo sallallahu alaihi wasallam amme dawa ahira yani aljanwan ni eyeska na wotono ana ndule ka ikatul aqab yani umar subhanahu wa ta'ala ala sɔɔbɛ enire aali jɛnu ɛni ɛmɛ bawo ɔntɔ mori sallallahu alaihi wasallam ɛmɛ wɔyire ɔyɛ wɔyire anayi ka ɛ e wɔyire sɛbi ayifani anayi ka ɛ e sɛho nan ana yire sika ye alijɛnu ɔna ahyɛ ayifani awɔrɔ kɛmɛ lɔsɛ ɔkɛ wɔyi sarɔf na yire ka nafaru. وإن صرفنا إليك نفرا فلما حضروه قالوا أنصتوا فلما قضي ولوا إلى قومهم amalwana wataala okene mona kayi fi jesuwa ilaika uh, betu ewonto moli dan ira gona saya me yastami'una alquran de ya wa ila qur'anin falamma hadaruhu amara bangu ahana oh, ka on to mori sallallahu alaihi wasallam aya ka qalu de ka kai kokuri nwa yani so beta ya qur'an ira yani bi ana hana ka a ko qur'an yeti da ya afi ko qur'an ka ai ka e alquran no ya ya ore yani ijara meta ijonto moni sallallahu alaihi wasallam osemata en qur'an na ka aya ka debali di ni tura gwenne munzirin da ya wono den da ya ka kolu ya ka mana qalu ya qaumana لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم Umaru na wataala ọmọ ṣe níbi ẹni bẹ sẹ́yà ká kọ́ọ́lù àrìjẹ́nà lẹ́yà kọ́ mọ́nà máa hẹ́wọ̀n ní ìràgbọ́n yàrá àwọ̀ ìnà sẹ̀mẹ́nà yàrá àwọ̀ sọ́bẹ̀ kìtàbàn. uwe anaghị ka ya uwe nan unzila min ba'di musa eche ohete ọbawere mee a na-ebi musa alayhi salatu wassalam daghị ka uwe n'ọya musaddikan lima bayna yadayhi daghị ka bọwa kwuo ohide ilan isa anaghị ka ọbidere adọbide inuwe anaghị ka echi yete ya na-ebi musa anaghị ka echi yete ya na-ebi isa ati uwe anaghị ka ọbidere dabi uwe nan babe yani musaddikan lima bayna yadayhi ọkịja n'ọya de ya ka aka uwe no sabu kolo no me so me ya yahdi ila alhaq uwe abi na ka e da ju da ju din da na nguni da idan wa ila tariq mustaqim do sha da na nguni uzono na uzana wara abi ona ka ije manira ye kwa ya ko naam eh, arjanonal ijaman rawo lelele ukolana ikaye qur'ano non o meyoda yani ana ika ozo so we ana ika ikaye ono we ana borojo den saboro ko qur'ano meyoda dule kaye e, e arjanu e ahi e ne ka iya ko mana ajibuda e allah ma heon e ragwam ajibu wonene duwe toyi do wa sasa sabe da iya Allah oyihi anai ko mo zona wa ta'ala jalla jalalu ahira dan ana ke qur'anon ohne chai ali muhammad sallallahu alaihi wasallam inen wai o zawayan e ina rijano dan dari jano den man rere yani uzo da uwe nan obanyi uwe nan dan ai kai e, e ma na ahira gwen kai ma hew ni ragwam wa oihi ana ko mo na wa taala a ah, hada then the question as-su'alu alladhi yufridu nafsahu alaina ma baluna then usile ana kai ora ba bo tura mi ra so kai sebi pan kate yani azane cho yate yani nabi muhammad mem dimnina ahli muhammad sallallahu alaihi wasallam ina kana yayan yani ya ba za ramadan ete sai do resolve kai wa na ukura ni reda onye wa so do e wa then say do kai imma hu na ramadan na na abe isoni mi bidira ahoro wa oni mi da ba hete inira ile ko ise bayon kai wa he onye le anai kai e asere ka ba yani wanya kai ya sadiqati fi zinna ajibi da'i allah ma he ona mri asere ka aba be ba omori subhanahu wa ta'ala ma he e ona mri akare moda oyeko ajib da'i allah wa oyi ko mo wa ta'ala ahira ma he yani e ona sadiki ma he ka man bil masir e ona ka ajib da'i allah wo oyi ona mo subhanahu wa ta'ala e, e ahira do wa hona be menen then ma he ya man yashrabu alhamru wadduhanu wa ramadan ma hewa na ka ehu ehu a eche we ehu a we ehu siga we ehu to ahodo ramadan e wa akwa munen ajib da ya allah oyi ana ko mo subhanahu wa ta'ala ahela dan ma hewa na na ya man ya bi ramadan oye ko e wa na ramadan ya duwe le ka azenenyi enworo wa suwa ja ho no dibi mewa ajib ya allah ba wo oyo no mori ahera me a abese ne ebo bojjo da ubanya da han kai ahono no ara amuna da wunya ba we ko ya o ise na eworo kai iso ne wole so wo kulure le tere ameka odo mu na hono do ya te no man kara han do ya te nda ka se me do man na do ka ne no re hwa ne ka hwa ne we so ọlọ́nà sí ọríhì anákàtú ìmọ̀ntà dọ́ṣẹ́ ọdọ́ tó ọdá ìkàwọ́ sọ̀rọ̀ pọ́ọ́lọ́ dọ́nàgọ́rọ̀ ìkútan sọ̀kọ́wọ́ àánàbìkẹ́ kùránà nù mà ní chíǹjì àárìjẹ̀ nù àríyànà náà ìka ẹni anáka náà wọ́n ní ìṣe ìtọ́nù yẹn dáyẹ̀ ká ojú rẹ̀ ń rìn ẹ̀mẹ́ ẹ̀ yà sẹ́ẹ̀dẹ̀ wẹ̀ẹ́wò bí yà sí rọ̀mọ̀dánù náà ọ̀rọ̀ náà àányọ̀ náà ìka yìí ewuri akụ ge anaghị ka uzo dibi ewuri azị ka ka ma he wata. wo mori because almost one hour ọrụ ora adubanya za dure kai isori ono kaze nere yani ya kaze nere dawe na ono lo almost one la وحملناهم وحملناهم jalla jalaluhu o kayara do banyewa enawe bani adam eja ni bi adam ani to wa de ni achara na ka onodo da hun laqad khalaqna al insana fi ahsani takwim yara to da ene pattern ene nature ana ka ono the best in where do masona wa taala o to we nyumu o ka wo nyumu awa ana ka wa ya ni sachi na itela dara mu harumu na onye go do ma no to serem ne kan pes wa ba na

ana ne aturi man ta ira kome m'a man so do wori man enan abe mata da ka kuma ne hin kenan an mutu yodo wa ne nwa nwara wa fil ba ba mere bi oku do to le pa do mana na yani e dure ka de mo na wata ala da do banya da huna wa o mo da wa to le pa da ka mo na so te dan e ya ro ya ku do ka ya pono e pon an engine ana ka wa ina yani umar subhanahu wa ta'ala ono man zawni inni man inni okun warazaqnahum min warazaqnahum min at-tayyibat do man yo subhanahu wa ta'ala jalla jalaluhu do meun min at-tayyibat ka venin isana ka wari do de betu de awe hine duwe koroba dare oro koroba dare ayego yani omanu misane no so na ijo wa shore

ijo na weche na ndai ka ejawe inolosi awa hedu nyataton ene ono ono ya ndi bile jo le kwe pichanen kaga kiri jo pichara e ona ka mimma no halakna tabdila ijile jo ndabale dole ka ilimna ilimna na abisa sa ma hinana jo no le ko le ijo ni nyima de le yoda no kwa da asira da asira osemwa o e ile jo wo se wa no umete umete

amma Muhammad subhanahu wa wa man lam yajib da'i Allah ero wahala ya oda turo lo no ono o oye ko man yani nakira an an nakira fi siyaq al nafi fi siyaq al nahy tufid al umum Muhammad subhanahu wa ta'ala oda turo lo no ono nabe jaguta

ahe wono non eku ya mal kiyama la ko sonon keno na sen awo son keno na men eku ya mal kiyama o muri man kan echon de la na wan na masul wije pada chiri ane so daga ah, na na na warjana ndabe <laughs> wa na mi media o e ko prendi wa na menera o prensi sababu an wele ko prendi onyo ya yani ro duro eku han fiyo mikana mikidaruhu hamsina alfa sana ekwe na ka ehian is 50000 years then one two week yedo ayo abia otansan aho mo na wa taala okay e don no boy le tesu Wale salahu min dunihi awliya Ando do wa anyin o ba bele mo mori ona awliya ota enyenye yani yani do be oga enyenye na ko wa go wo ona me na be bi na mkana yani ile nure ke anda e, anda e banya saka kaka ni eh, shewen ni oye ko o kaka e ko yamal kiyama oni ba ko la tinu ko no chira bada don ko umuri jani no kwaru don ko na ngunal janna la ka ijo na ko na di umuri aga ka itijali we ile wo ezani wa isma he ile oni ama no le fira na sema ha oso ne oye ko fira no ri ha ma na pore ijo la ha ndoka ah

ọgọ́rin anáwó agwọ fi enwere ya èyí yẹ ọmọ ahúre tó ẹkyẹn gẹdẹ sọgbàwà abika yìí àrìjẹnú ẹ mma nà àmàsọwòrì dẹ yà áhẹ then ẹ yà nánú sọnà koran dọ yìí nù wáyé de ìtọ́pí ohun tó mórí ọ̀nà dáàbà

ana ke fa auha ila abdihi ma auha فأوحى إلى عبده ما أوحى الله سبحانه وتعالى أكف أوحى إلى عبده أن الله سبحانه وتعالى أم وهي يعني أرهن أن الله سبحانه وتعالى أم وهي أرهن وهي أنا كا أصير ana ndo mali wana wa ta'ala ini aya na sasa da sasa ka wahi ana man siyon to mali sallallahu alaihi wasallam ana ka a kan yani aisha bahira ana mulmuna wa ta'ala na sabahira ma kazaba al fuadu ma ra'a ma kazaba al fuadu ma ra'a yani ayan o ko hirice isana ki ore na mulmuna wa afatu maruna ho ala ma yaro afatu marunahu ala umar bin wa ta'ala uwe be ne bera mahankatan in isana ka ole dako wala qadra ahu nazlatan uhra ولقد رآه نزلة أخرى umar bin wa ta'ala o konto mori sallallahu alaihi wasallam ore oichi ana ka ore nechi yani seventy man jogoro ani awena na akura ka kai yani onto mori sallallahu alaihi wasallam oro mori o me yani o ne Israel ati miraj ɛrɛ bɛ ro mo zɔnna wa taala a hose ɔki ete hu eyi ɔnire ɔyɛ gbɔna dure ke aisha rɔja allahu anha ɔnam lɔke man azama anna muhammad ra'a rabbahu faqad azama ala allahi fariya ɔna anya nyɔti na ka ye ani muhammad sallallahu alaihi wasallam man azama ɔna anya nyɔti na ka ani muhammad sallallahu alaihi wasallam o ro moriya ɔdɔnɔ ɔra adali tse ko moriya yani cause anyị elena ka e asị aya nọ nọkwere ka oyi ka ọnụmụ ụzọ nabatara aya n'okwu ohileche isa na ka ore dọka ụwa wa na beri ọma ha nkata ịnị eta na ka ore anyị ọ mara wale mare oichiwe anaghịka e malaika jibril ini nechan ukwewo ntọ mọlile ọ mesuwa ha yi abayo dọbare mara le ihe na aba asọ ni mirajin yani ọnụ ndị ahụ ya ka ị. E. sɛbɛre ma cibe ono re omori re yon yani malaika jibril ono cibe amma ila se ila yana umur mana wa ta'ala aka ila abdihi yani orihan fi rihlat al miraj in amma miraj yani umur mana wa ta'ala bana ka ka orihawen zama mana wa ta'ala lara ka ahzan kai tabaraka alladhi nazara al furqan تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا Umar subhanahu wa ta'ala akere swai da ba murihi ana kai nazzala al-furqana ala abdihi o chohete qur'anan ana ka ono mehahi ono miyato ina kane ere ana ka obidedan ati ana ka ilikiabin ọmọdún wa ta'ala ọkẹ ẹlẹsọ ìzọba ọmọlúyà náà aláìka ọ mọ nítsọ kuran náà yẹtẹ ala abdihi yi ọrìhàn abd liyakuna lil alimi na nazira agobe ọntọnọ ọntọ mọri sọlọlọ alẹsọlá dọọbi ya nẹhẹ ọnọ nọyika anáyika ọnọ wa kai wa kai mani mọsán nika ọnọ wọlọ ọsán nọ ọjẹ yẹn lọkọsán fi makọ mi wáyé ọsán níbi àhíwáhìlì ana hadhihi aya an rasulillahi an rasuli muhammadin alayhi salatu wa salam ayo na bana be en rai anni muhammad sallallahu alaihi wasallam umuri o mengola dole mo hayo na ma sona wa taala da sha be en rai annabi isa ana nda ga ke walamma duriba ibnu maryam masalan iz qaumuka minhu yasiddun ولما ضرب بنو مريم مثلا إذ قومك إذا قومك منه يسدون ولما ضرب ابن مريم مثلا إذا قومك منه يصدون الله سبحانه وتعالى أكن منايكا يعني كاهلي آل قريش ɛnɛ simi ape ɛsɛ apedziwe bɛ ɛnɛ yi ɛm isa ozi mariam yani ɛnɛ sɛ ɔma iskomuka yani oiba bo shome anaike shome pejuwe banyi ere anaika ehne iskene seseben ahoka umawo iragowene oikene ka jozunyi ere shoben jozi oimokajine oimerero katen ana ndure kai aka kai wa qalu alihatuna khairun am hu wa qalu alihatuna khairun am hu ma tabu بدلا بل هم قوم خصمون أمرنا وتعالى أكن من يأسك أكاي أمري أنا بنيهن أبكا أن na anyị ere anaghịkọ akwụbe da ka anyị muchiri anụ anaghịkọ ya mesaba ka ẹhụni e atịsanụ nwaahị ka ọ wawere mọmọ ibu na wataala abawụ n'ịgbakọ ere jahannama ana ba no no laha waridun obele wonene so di mushrikenen de aka ka ha ana ka anabi isa ana la he kan ara he ko nyono ana ka anabi isa na la he ke yani on la abon na na ya nya bo ana mo na na ka sabaqat lahum minna ala dawide idai oida ulaika anhum mubadun ne

ɛwɔnyɛ no kɔmɛnɛ ahɛkɛ ɛne atɔ ɛne na ahɛkɛ ɔmo zɔn na wɔta ala a ko na mɔkɔra no ɔnɔ lɔki balihum kɔmun hɔsimun ama iragu ɛwɛ na ɛka bɛ mahankatan ndomo zɔn na wɔta ala إن هو إلا عبد أنعمنا عليه وجعلناه مثلا لبني amaluna wa ta'ala akawa ni sabin illa abdan an amna alayhi ewa bi orihi abdan anabi isa abdan laysa ila ewa mori kama yazumuna ahlu nasara alma kemelo ala laika e ambaba amaluna wa ta'ala okawa ni sabi akorihi an amna alayhi ana ka ya me ngome ya me kama da so aso aso onoru kanyo nyanda ba ma omo wa ma ni me diso to ya o me وجعلناه دمن مثلا لبني إسرائيل كأوبا بيجوي بنو إسرائيل يعني إلى أنو بكنا يعني إلى كنا يقال أين ساس هنا أنا لك هي في إيسى عليه الصلاة والسلام أنا في إيسى أمولي من ولا لا ما ها أكا فالأنبياء يصفون بالعبودية لله تبارك وتعالى أو إلى نبي يعني إيجوين نكاي يعني أريه أبي أمولي أنا كاي أنا لسوا لبنا بابان لكننا hunna nazkur ma yahassu nabi alayhi salatu wa salam aw kama idan non a jote itana ka eti juwon to moni sallallahu alayhi salam fal wasf al ubudiyya o juwe ne juwan lore he yadullu ala tashrif al azim aw so yani ubani anaika o ketemu ana ndo mar wa ta'ala dai kai wa in kuntum fi raibin mimma nazalna ala abdina ana ka wa jote ne ne eni sanaika iye chiyete yi ore hay adofa allah subhanahu wa ta'ala ilayhi mọ́mọ́sánà wàtàlá dọ́ṣọ́ báyìí rẹ̀ wọn ni tàfihàn lẹ́hùn ọ̀yẹ́sì zira yẹn gègé ma wọ́tà sẹ́rífà lè máa kọ́ mi àti ọ̀yẹ́sì nyọba ni ùdì anáìkọ́ yìí náà wọ́n máa sọ́dọ̀ bí kọ́ọ̀lì ọ̀kẹ́ sánà anáka ẹ̀ ọ̀yẹ́ kọ́nà kàkà yìí mi mà nàzà ní abdina ayi mi nà kọ́ran yẹn sánà ìka yìí tiẹ̀ tẹ́ inú kọ́ran dọ́kì sọ́mi náà ìka nǹkan dọ̀bẹ̀ rọ́ọ̀m anáka wà màjẹ́lẹ́ kàkà ana hazal kọ́ran awẹ́rẹ́ kọ́ran náà ìka yìí tiẹ̀ tẹ́ yọ ọ̀rẹ́ yà anábọ̀ ntọ́ mọ́lẹ́ sọ́ọ́lá ọ̀lẹ́ sálám huwa min indilá anáka wẹ́ẹ̀rọ̀ ana ko qur'ano ido mori wa hulaban amma idawne wa modele kainan nene fatu bi surati min misli siyawa sura enwo iriman wa hadha uslubu tahaddi wa tajiz yani oyi mozono mo subhanahu wa ta'ala ona sura ona ban uzawi ona ka asi challenge da ka wazo man me man medele abika oyi se kaka okumo ben wenu kato mele non dɔka mislu kawluhu tabaraka wa ta'ala o ka peji wen ana be o ye ka ana ko masu na wata o ka ni rai an ibrahim alayhi salatu wa salam

de ohine odi wenan dan le kai ana ohe wa umit emere so isa de mere de sa hwen dan me ya de kare nan yani on oh, me na so da hon ana gara condemn ka ah, ba kwa akwa oh, no de nwa ndo ka don do ani ibrahim alayhi doka ibrahim doka ani ibrahim mori then asɛ kum wɔ hara jodiɛ no west aha na ka na nwɔtɛ hyɛ wuyɛ no ɔyɛ fabohita lɛzi kafa ɔwɔ na ka ɔwɔ na kama de atɛ wulairi no de rɛ kuri saka inna allaha la yahdi kɔma zalimi ɔmɔ ta paraki ɔmɔ sɔnna wa taala ɔmɔ wa jode iragwa na ikiragwa n'ihu na bin wa kaifa yujib saka me tohi yani oy tuwo kumi ka wezu me yani dobo ton kaye yani ile non waka wa mania waka okata wao shawe dele ana unda kifatu bi suratin min misli shawe ilimi sunna sura sura na in kana muhammad sallallahu alaihi ana kana muhammad sallallahu alaihi wasallam wa rajulu um, ummi na o hiwe da ba kwasa ame ba chere لا يقرأ ولا يكتب أما كأما ترى آتى بهذا القرآن الكريم ما أما فيه من الإجاز أو شابه القرآن نايكا أو نبانيان لسا نايكا أو إنان إني أماماتي والفصاحة أتي أو يجارة تنشلين أتركا التي لم يسبق لها نظير على الإطلاق أنا إكاي إني أو ندوي جان يعني دوب أفان إني لا نصبان دوما نشابه wa antum ru'usul balaga ɛwni obo hire so e balaga yani fasaha ɛwna yara kan ɛwna akare do ajahe ire nyi dure ka atu ahora henyi da sire nyi de fiju asa wal arabu mashhurun mashhuruna bizalik akan albawa e amani wa kai aname ene ire balaga ire fasaha halikotun wa tabi'atu wa fitratun yani iblen nawin dawi sanai kaya wan dawi sanai kaya aba me yakenen fanahnu la nukallifukum ma hadha bi an yatum mithla qur'an kullahu do man e nyone na ye ka ka bu qur'an wana shabe walakin etu bi surati min mithli shabe sura ana ka e enwuri man oben yani enwuri mi sura na e wa mare shabe ye ka ka wa na na ci aba odo wa ma bu qur'an ada ka na na yani ake amani ah, kawa wa huwa rajulu ummi e, ani muhammad sallallahu alaihi wasallam o ni ni school o ka o tele yani o shawe yani ono ru ni da shawe so e, wa ga ka e ba ba me do nan e ben e be yani o shawe e, mi e qur'an ah, hete دوك أيكا أنو مثلا وتعالى أنو كمن مثله يعني من هنا أو كمن أنا بعلا نان أنا بعلا مثل قوله تبارك وتعالى أنا بإلمي أيكا أنو ملكا كفاية عن الصحابة أما شين بين رأس بين رج الله عنهم أمله هنا لك وعد الله الذين آمنوا وعمل الصالحات منهم. وعد الله الذين الصالحات منهم مغفرة وأجرا عظيما عمر بن وتعالى أقرر مكاتتا ينمي الذين آمنوا إذن نايكا إن دو وعملوا الصالحات لا مقرر دمرك منهم إنني مغفرة وأجرا عظيما yani anyi oyijeebeyowa atutosi anaika odem doki fahal minhum oka minhum anaika obeden yani bɔɔbɛn min nana bɛ la ire tabidiya ba e pɔɔbɛn dɔke la e ye bal bayaniya min nana bɛ yani because a ni samɛ dama ni na tɔn wɛrɛ nan tɔ hɛ a ko ka wɛri se yɛn ne da ka ye ɔ e ka ɔna ka ka e nɛ ɔ pa e nɛ nɔ bana miiri da o na a bɛɛ na ka o alehi ma dɔka min nana wɛrɛn ɛbɛ ɔyisi de pa ɛn eh, bal hiya bayaniya ɔyisi mɛ hayi wa kazali ka huna awa mɛlɛ bɛ faatu bi sɔrɔ tɛmɛ misili sɛbɛ sura ɛŋo iliman yani li bayan yani ɔyisi mi ɛ hayi ɛbɛ ka e pa dɔka yani sura na dakuna misilihu fil balaga sura n'a ye ka ye ɔba ye asuma kafe juwɛl ɛni balaga ɔna ye ka wɛrɛ ya muwɛnɔn yamma na mi eh, ali sabuni eh, eh, ko daa ko balaga ilmul maani ilmul badi ilmul bayan da mana ko be yani ana ka ato hono qur'an ana ka ile no yani ka do godo yani qur'an dure kai e, yani min jawamil kalim in ana ka a kure gobe ana ka ona ka ke ra'aytul asada fil ma'arika meri udu in la yani ele non o yani godo huna amada ka ko to we ra'aytu rajulu shuja'an kal asad fil ma'arika yani amma anar we ne anya mezira ide mani me ko to be anai kai meze jenis kaso abano yitu wa okay qur'ana ona amani balaga ebe enwoni mufelimatul kadhab Anona febe doke adofade wa ma oye ko anyi ilaka ono oni musalima to kaza ono manako ka ise urugu ana ka ile ka ke na kan ana na wata ala do ka muri o mekere hono o bere hanen ana me na abiso na nto muri kanga na dị dị dị de hin na na kanga kanga ọdụ Onye nkwa ntumuli ọzọ adịghị n'ihe ọzọ eyi ma ajọ ijọ ndata dogu eyi. So anyị anọkọwe aha sọ na ebe kwa wee nye produ balago daa Onye kwukwara nọ ya. Wa hụzụ ichan. Du ama na ka kakụ ozi ya Wal hibaru anil gaib ka

ahụ nyi pọlichọ nọ bẹẹ bụ ọkpa ya bụ ọbẹ nwuri mana abụọ ọnọ dọkọ kita kịtatụ laha awọlụ ahị ọnọbi anamanụ da yani ọnyi papa ọdịrị ma wa kọlụ ha salasa ayat ẹni wee ihu na ọnọbi ayatan ọnọbi sọtụ kọsar ọnị kọrị anyị sọn dọkọ wọle sahada hasib ọkọ ẹ e, sọn ẹ e, ma nụ kẹnẹ wọ lakin ama wọdụ shuhada aku ya ka kẹwọn yarọ na mẹ dọwa kaka e, yi akasu cheat cheat yani ụmụ ọnọdụ kụrụ anụ ebe a cheat cheat is an open test. oyeko wadu shuhada akum min dunillah yani hiya ena ka ebo ni binu o ba bele mo lona wa taala in kuntum sadiqin ana ka wanya da yani istahdaru wastadu man shaytu min aljin shobe huwa ene ezeune ene arije no ka karije no na kwansa ba wal ins ene ada warusaikum ona ka ohire so na be president na be ohino ya na be hiya ka ko cheke go wa go wa research wa ashrabakum atana ka onyo banyi ne ngwanu wa ulamaikum atana ka arwa be ne ngwanu ayaka arwa no da na ka ka miskuma chero ka onyo balaga ene ngwanu wadu hata alihatakum yani wa ko hiyo o mori onyo no kuma one ka ka odino bo nka ma chero chere na manu hiyo alati tabuduna min dunillahi ono ka ya لتعنكم أقودا أقولنا أبا إن كنتم صادقين أنا كواني لا إني كاي في أن محمد قاله من عند نفسه كقرآن نون أن محمد صلى الله عليه وسلم بنا كا لا كا إنا ينا كهولن ففعلوا ذلك ما نمنني فإنكم عرب أكو كان العرب وين فصحا دو يلا كارين مثله صلى الله عليه وسلم أنتم مريم لا يلا كاريا أبا أنتم ملاكان أنا نقول لك موجزة نون

ijala metaya no man nan teten a bisene mo a biwo pene meson a bu mien ni lokko ngunen ana meke e ka kene do ya musa alayhi salatu wassalam do mo na ba ni bi adari na ti harun ije na wa taala ana bi sa e ni ye ile e aho no ime parake ana je mo e ka anata na wa ene ọdọ amọra dọbọ gwen ọmẹ ọdọ ọbọ nukọba ọmẹ ọdọ otu ọha kwẹtẹ ìjọ ọkọ na mẹlẹ ọmụmụ padà ọgwụ ihe ọdọ wàlí nomi dàrú sẹ wàá nyẹ mọsọ nínú. ọnà mẹjọ mọsọ náà wọtaara ìjọ tún nílẹ tó mọrí sọlá rẹ sára anara báwa bẹẹ sì mẹyìn dé fasọha balagọ ewu ọnà ọmọ ẹni ẹni ẹni

yende a ajizin and yato bi misli ene kumi oishobe enwiri mi qur'an nan den ene nya mushobe dan min ka we nyodo ni sanawa nya mushobe ana ka ena ya ko ena nya qura ena wa qura ena kare kai wa ba se den ene mushobe e na ba ana dure ki aya na sa san e woni e ko nyume an ka na ni aya non ye ye go san za anyele ni si an resebe amma go me iba ba ya humu subhana wa ta'ala ana tenya da jumu da tenyi je ana mayamba mu da mayamba ya humu subhana wa ta'ala onira me ini o koro iza ini o non kwa danyi ohuri himban ya wa ta'ala na do do so koro iza dan anawa anaika awata ada ekoya ba aya koyata umur subhanahu wa ta'ala osi okatai osi oyi bere bere oni ba so mukoro oizetan dira he subhanahu wa ta'ala umur nawa ya meta ni ramadan aso ni eda naika e e ma meta hono ramadan awo abukoro ga de ba han ya ina naika after ramadan ya da ka kuru mai ma mai ramadan akaka e ile ina akaka ya izo kuta aju akaka ya izo bawejan akaka ya izo kukuran azai kai aban yore abore ba hete dai ka until after ramadan sa until ramadan sa ya hemu zona wa taala ono man ne royo dan ya hemu le na kumuna do royo subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk